abala campus gist níbi tí ẹ sì máa ń mu wá sétí gbọ̀nyìn bó ṣe ń lọ bó ṣe ń ṣẹlẹ̀ bó ṣe ń hábùn káàkiri campuses wa lórílẹ̀‐èdè nàìjíríà orí abala yìí la ti máa ń mu sétí gbọ́ àwọn òbí bó ṣe ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ wọn ní campuses wọn ní gbogbo school tí wọ́n bá wà tàbí bó ṣe ń ṣẹlẹ̀ láàrin lecturers wọn ni gbogbo ìwà tí àwọn lecturers wù sí àwọn ọmọ wọn ni tàbí ìwà tí àwọn ọmọ wọn wù sí àwọn lecturers wọn ni yálà nínú school ni tàbí ní àwọn ilé tí wọ́n bá ń gbé tí a mọ̀ sí hostel káàkiri nàìjíríà orí abala yìí láti máa mú wá sí orí amóhùnmáwòrán yín sí etí ìgbọ̀n yín abdul olúwatóyìn ní orúkọ tèmi ṣé wàá rí ní ọ̀sẹ̀ yìí lórí campus gist lọ́sẹ̀ yìí ohun tí mo ní fún yín ọ̀rọ̀ tó ṣe kí ni ọ̀rọ̀ tó kọ́ni lọ́gbọ́n tó fúnni nímọ̀ tó fúnni lóye in fact ọ̀rọ̀ tó ń pé àwọn students gangan gan tí wọ́n bá gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n á wọ̀n pé àtẹ́yìn ah, ti ṣe kí ni tẹ́yìn ti mú nǹkan tó ṣe pàtàkì wá fún àwọn ní ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ ń pé lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo campuses wa òun náà ni ìdánwò kíkọ tí a mọ̀ sí exam òun ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní gbogbo campuses wa lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ báyìí yálà àwọn tó ti parí ni o tàbí àwọn tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ tàbí àwọn tó ti bẹ̀rẹ̀ ẹ̀yin gangan ni mo ní bá sọ̀rọ̀ nítorí wípé ha kí nǹkan míì má bàa ṣẹlẹ̀ la ṣe máa ń ṣe kí ni la ṣe máa ń fa èèyàn létí ìtorí ẹni mo ṣe mú wá sétí gbọ̀nyín lórí ìdánwò ṣíṣe kí ni àwọn ohun tẹ máa ń rí pé ó máa ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà tí a bá ń ṣe ìdánwò ní gbogbo campuses wa hmm. ẹ wò ó nǹkan tó jẹ́ kí n mú títẹ̀ ní ìwà òun ni wípé ìpè tí mo gbọ́ ìpè tí mo gbà in fact ọmọ náà gan ó ń ké lọ́wọ́lọ́wọ́ sí mi lọ́rùn nítorí pé kí ni ó wò pé ẹ jọ̀ọ́ tó bá ṣe é ṣe kí lẹ́kítọ́rà mi gan kó wo amóhùnmáwòrán yìí pé tọkàntọkàn ni òun fi ń bẹ̀bẹ̀ lòun fi ń kígbe bẹ lẹ́kítọ́rà òun pé kó jọ òun kó dáríjì òun o kí dẹ̀ ló fa ẹ̀bẹ̀ yìí kí ni nǹkan náà tó ṣe gan hmm. gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ṣe mọ̀ bí àwọn Yorùbá ṣe máa ń pa òwe wọn ní awífúnni kó tó já ni àgbà ìjàkadì ni. Hmm òwe ńlá ni òwe gidi tó ń pé ó bá gbogbo àwọn akẹ́kọ̀ọ́ wí ní gbogbo universities wa ni torí tó bá délẹ̀ tán hmm, àwọn nìkan kọ́ ló máa ràn ó máa affect òbí wọn gan tó wà nílé kí lẹ́ nìkan tó ṣẹlẹ̀ lónìí nǹkan tó ṣẹlẹ̀ lónìí nínú exam hall ni o supervisor rí ẹ̀mọ̀ normally àwọn a máa ní àwọn tó ń invigilate exam àwọn tó ń supervise àwọn ọ̀dọ́ wò bó ṣe lọ so that wọn ò ní cheat wọn ò ní jíwèé wò wọn ò ní gbé expo wọlé ó wá ká ọmọ yìí ó pé à ìwọ arábìnrin dìde o mo ti ká ẹ o ǹjẹ́ ìwọ tó mọ̀ pé wọ́n ti ká but tó dẹ̀ mọ̀ pé nǹkan tó ṣe yìí nǹkan tó ká ẹ fún o ò ṣe é but pẹ̀lú ohun rẹ̀lẹ̀ òun lọ́ọ́ máa ń sọ pé bàbá ṣe sọ̀rọ̀ most times ó máa ń má tà gan èyí tó yẹ kó lo ohun rẹ̀lẹ̀ ló bá dìde ló bá fò sókè ẹ̀hẹ́n word kí lédè tó ṣe máa ní kí n dìde in fact ó gan ló tún lò fún supervisor èyí ó wọ́wọ́ unfortunately ọlọ́run tó fẹ́ kan ní kò lórí ẹ̀mí ìsan mi ìlẹ̀sán kọ́lọ́run fẹ́ kan kò lórí náà torí pé kò mọ̀ mọ̀ ìdánwò tó ń ṣe ní ọjọ́ yẹ lẹ́kítọ́rẹ̀ gangan gan wà nù họ́ọ̀lù yẹ tó fi bẹ̀rẹ̀ gbogbo randọ̀randọ̀ yà fi bẹ́ẹ̀ tó mú nǹkan ló bá ní kí ló dé tí lecturer ṣe máa sọ fún mi pé kí n dìde kí ni mo ṣe kí ni mo ṣe gba èmi kọ́ ni mò ń sọ̀rọ̀ ẹni tó wà lẹ́yìn mi ló ń sọ̀rọ̀ ókè o ìwọ tó mọ̀ pé ẹni tó wà lẹ́yìn ẹ ló ń sọ̀rọ̀ wàá dé kọ́kọ́ dákẹ́ náà wàá tẹ̀ ṣùgbọ́n ràn wàá sì kọ́kọ́ dìde náà kò gbọ́ nǹkan tí supervisor fẹ́ sọ o ò tí ì jẹ́ kí supervisor gan sọ̀rọ̀ o ti ta pọ́n o ní ẹ̀hẹ́ why you asking me to stand up kí ló dé tẹ́ fi ní kí n dìde kí ni mo ṣe mi ì ṣe kọ́kọ́ náà ṣe bẹ́ẹ̀ tó wà lẹ́yìn mi ló ń sọ̀rọ̀ ẹni tó wà lẹ́yìn ẹ lóòótọ́ ló ń sọ̀rọ̀ àmọ́ ìwọ gangan ló ń bá sọ̀rọ̀ lóòótọ́ ò dá lóhùn ṣùgbọ́n ẹjọ́ ń communicate ni kò possible kéèyàn kan máa sọ̀rọ̀ lecturer ṣáà explain fún ló bá ní ẹ ìwọ kọ́ ló ń sọ̀rọ̀ ẹni tó wà lẹ́yìn ẹ ló ń sọ̀rọ̀ bọ́ mọ́ mọ́ pé o fẹ́ dá lóhùn ló bá níyẹn ṣóun dẹ̀ ti dá lóhùn ni òun dẹ̀ ti ah, ló bá tapọ̀ mọ́ lecturer ló bẹ̀rẹ̀ sí ní bú supervisor jàre ló bẹ̀rẹ̀ sí ní bú supervisor nìyẹn bá ní àá irú ọmọ èwo leléyìí nínú hall bí yẹn ṣe bínú nìyẹn ló bá seize exam script ẹ̀ ìgbà tó bá seize ẹ̀ èyí tó tún yẹ kó bẹ̀bẹ̀ kó wò pé à wọ́tá tò mọ̀ mà wá tó yẹ kó rọra kúnlẹ̀ kó ní à ah, ẹjọ́ supervisor ẹ má bínú dèmi kọ́ ni mo ṣe bọ̀ ẹjọ́ nítorí ọlẹ́yìn jẹ́ kí n lọ parí ló bá tún ruga sókè Eh, after i'm done after i'm done ẹ mo ti ṣe tán tẹ bá máa gbà ní kẹ gbà ló bá work out jáde nínú hall supervisor wa wọ ẹ lecturer tó wá ń ṣe course ẹ ní moment yẹ ó wà triggered like ah bọ̀ kí ló lè máa jẹun lórí ọmọ iná the confidence was too much like kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló fẹ́ happen ẹ̀yin students ẹ wò ó tẹ bá wà ní sọ́sẹ́rí lọ́wọ́lọ́wọ́ tẹ̀ ń ṣe exam either your lecturer or your supervisor Ọ̀yọ́ invigilator ṣe rí presently yẹ àwọn láláṣẹ òsùn mini god ni wọ́n ní time tẹ̀yìn ṣe exam anything tó bá ṣe ni anything tó bá dẹ̀ sọ even if you are right there is a way you would do it sẹ́ni pé bí bá ṣe sọ̀rọ̀ sí wọn wọ́n máa understand in fact wọ́n máa bá wọn wí gan fún yín bó eléyìí kò tẹ̀ ṣe bẹ́ẹ̀ ó kọ̀ work out ó kọ̀ bọ́ta lọ ni ṣẹjẹ mọ̀ pé lecturer yìí ò sọ lecturer kan ni please let me have a script ló bá gbé minus twenty ẹ jọ nínú hundred kátẹ̀ ní bóyá forty ní sí ìhè okùn sixty nínú sixty gan mélòó ló fẹ́ gba ìgbà tó bá yọ minus twenty kúrò ló bá ṣẹ̀ṣẹ̀ wá padà ìgbà tó rí pé wọ́n fi minus twenty sórí script òun ló bá ṣẹ̀ṣẹ̀ wá padà wá i'm sorry <laughs> ṣe mo rú àwọn attitude bẹ́ẹ̀ i'm sorry lórí ìdúró ní lecturer bá ní you are so rude ó bàjẹ́ gan ló bá ti ní no no no no no kì í ṣe pé mo bàjẹ́ mo mọ right mi ni eléyìí tí fẹ́ máa bá àwọn lecturer argue ẹ̀ mọ̀ ó fẹ́ máa bá wọn claim right ni lecturer bá ní but do you know I'm your course lecturer ó ní of course sir ẹ ṣáà mọ̀ pé mi kì í sọ̀rọ̀ bọ̀ nǹkan tí ó nǹkan tó ṣẹlẹ̀ ní pé ẹnìkan kò lè déédéé wá kó máa sọ fún mi pé lecturer ni keep quiet i'm still talking ló bá ní anyway anyway wo nǹkan tó bá dẹ̀ wù yín kẹ́ ṣe ló tún work out ni lecturer bá wò pé àà bó ṣe mọ̀ pé final lap ló wà ṣá ká má fọ̀rọ̀ gùn lọ́rọ̀ kan ṣá ni lecturer bá ní okay the problem now is ṣẹ́rí script ẹ̀ gbọ́dọ̀ kó mọ́ script ìgbà tó wá dijọ́ kejì eré ló pè bó ṣe di àárọ̀ bó ṣe mú fọ́ọ̀mù wá fún nìyẹn ó yá film exam malpractice ẹ jọ <laughs> ṣé tó bá mọ̀ ní àná yẹn pé exam malpractice form lòun máa fill wọn ò ní kọ́kọ́ tó rá bàbá bọ́mọ ṣe délé ló bá lọ fi sí status why will I beg on my right ṣẹ̀dẹ̀ mọ àwọn stúdẹ̀ǹtì àtàwọn tó fẹ́ àtàwọn tí ò fẹ́ gbogbo wọn ló ń wo status ọlọ́run ló mọ èyí tó wá lọ fi status tó lọ fi hàn lecturer ń pé look at the lady you are pleading on her behalf ẹ wọ ọmọ tẹ́ ń bẹ̀bẹ̀ fún ẹ̀wọ̀n kan tó fi sí orí status lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ fún yín yìí kéèsì ẹ̀ ó sì wà ń kó má wọn ò tí ì mọ̀ bóyá eh, script yẹ bóyá additional ló máa fi sí ni àbí wọ́n máa yọ kúrò presently àmọ́ bó bá ṣe ń lọ hmm, irú return back tó máa get máa jẹ́ kẹ́ mọ̀ ṣẹ́rí họ́ọ̀lẹ̀ nìkan kọ́ nìkan tó ti ṣẹlẹ̀ họ́ọ̀lù míì eléyìí tẹ̀ mọ́ tiwa ni ó mọ tiwa sínú họ́ọ̀lù lọ́ba ní pens up it's time to submit normally o ti mọ rules once pens up lọ submit ní ló bá ní rárá ó kun nọ́mbà tó ń fẹ́ kọ̀ ní lecturer bá já ìwé gbà lọ́wọ́ ẹ̀ ló bá lọ bá lecturer first of ní will you give me the script ah lecturer kọ́kọ́ wò pé mo fọ́ o kí ló ṣe léyìí ló bá ní give me my script mi ìdí kọ̀ṣẹ́ tán bó ṣe já script gbà lọ́wọ́ lecturer nìyẹn ló bá kọ̀ tó fẹ́ kọ ló bá submit padà lecturer bá wò pé ah, irú ọmọ wo ni eléyìí ló bá tún bo lecturer ẹ̀hẹ́n why are you staring at me ló bá walk out làwọn lecturers tó kù bá pín pé ah did you know what you just did ó yes of course mo ò tí mo dẹ̀ gbá mo dẹ̀ ṣe àwọn lecturer wò pé ah kí ló ṣọmọ yìí ló bá tún gbé minus twenty sórí script òun náà ìgbà tó bá dijọ́ kejì yé tẹ̀ tètè mọ́ pé òun ti ṣẹ̀ bó ṣe dàárọ̀ ọjọ́ kejì ló tètè lọ sí ọ́fíìsì ó ní ẹjọ́ nítorí ọlọ́run èmi náà kọ̀ mo ta díẹ̀ sẹ́nu lánàá wọnú hall ni làwọn lecturer bá ní ẹ ó ṣe kí ni ó ní mo ta díẹ̀ sẹ́nu ni ó yẹ kẹ́ mọ̀ pé mo gentle gan mi ìṣọmọ bẹ́ẹ̀ ẹ jọ ṣe dandan nípò gbọ́dọ̀ high ṣó gbọ́dọ̀ wá nǹkan tó máa inspire ẹ tó máa fún ẹ ní inspiration láti kàwé tàbí láti kọ́ṣẹ́ ni kí ló dé must you smoke must you drink nǹkan ìlò tó lè ní advantage fine ẹ lè kọ́ṣẹ́ dáadáa ṣùgbọ́n tí repercussion ẹ̀ bá máa dé because at that point ó ń rí rẹ̀ ní same level pẹ̀lú lecturer ọlọ́run ló tẹ̀ ní kò yọwọ́ ẹ̀ṣẹ̀ gan because irú scenario yẹn fẹ́ pé lecturer lọ bahagiu ó possible kó gba blow but thank God he quickly realized his mistake ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin students káàkiri nàìjíríà ni mò ń fi eléyìí fà yín létí ẹ jẹ́ ká máa lo nọ́mbà six wa especially àwa tá a wà ní final lab ẹ má jẹ́ kí little things little things ẹ má jẹ́ kó affect results wa ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run please don't drink to exam hall don't smoke to exam hall and you please that you are realize say mannerless Me lè sọ pé wà mannerless though but even if you are in that category ẹ jọ time exam please not even time exam nìkan generally let's learn to caution our behaviours ẹ jẹ́ ká máa mọ bá ṣe máa máa especially ti àwọn nǹkan tí a mọ̀ pé à ń ṣe yẹn tó bá máa pa wá lára tó bá máa ní effect fún wọn ẹ jọ ẹ jẹ́ ká mọ bá ṣe máa ń sọ̀rọ̀ sáwọn gbogbo ibi tí a bá ẹ wò ó mí nírì jù báyìí lọ lórí campus gist lọ́sẹ̀ yìí mo lérò pé ohun tí mo mú wá sétí gbẹ̀yìn létí mo rí pé ó kọ́ mi ó kọ́ ẹ̀yin náà mo dẹ̀ lérò pé ẹ máa ṣe ìmúlò ẹ̀ Abdul Olúwatóyìn ṣì lórúkọ tèmi kò yípa ètò ṣì ń lọ tẹ́ bá wò pé ẹ fẹ́ kàn sí Orísun TV ẹ lè tẹ̀lé wa at Orísun TV tẹ́ bá wò pé Tóyìn gangan ọmọ tó kíláàsì fúnra rẹ̀ lẹ kàn sí ẹ lè tẹ̀lé mi lórí Facebook Latifat Tóyìn ẹ lọ lè tẹ̀lé mi lórí Instagram cy underscore classic ètò ṣì ń lọ ẹ lọ bá mi pàdé màdìmà fúnra rẹ̀ ire ayọ̀ la ó fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀.